òfófó òfófó òfófó òfófó means gossip òfófó means gossip òfófó jẹ́ ìwà tí kò dára òfófó jẹ́ ìwà tí kò dára